Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Eléyìí ni ètò yín ètò wa tí a pè ní ìlànà ànábì Sunnatul Rasul tí ó máa wáyé láti ẹnu Ustaz Sulaiman Idris Ajimati. Ẹ máa bá wa kálọ. Bismillah alhamdulillah wa salatu wa salamu ala rasulillah salamu Allahi alaikum wa rahmatuhu wa barakatuh. A dúpẹ́ fún Ọlọ́run Ọba. A tọrọ àlékún kí á ti gẹ̀fà nábì wa Muhammad sallallahu ta'ala alaihi wa sallam a máa bára wa sọ̀rọ̀ lórí pàtàkì títẹ̀síwájú lórí iṣẹ́ olóore a dúpẹ́ fọ́lọ́run wípé ọlọ́run ọba ó sì wá ní ẹnìkan nínú ẹni tí Ramadan yìí ó dìbà láyé tí a sì tara bọ ìjọsìn náà tí a tún ti bẹ̀rẹ̀ tírénì olóṣù kan tá a fi ṣiṣẹ́ oṣù mọ́kànlá tá a fi ṣiṣẹ́ ọdún yípo àti iṣẹ́ ìgbésí ayé yípo kí ọlọ́run ọba kí ó ṣe nírọ̀rùn fún wa bàbá ṣàkíyèsí ẹ̀rí wípé gẹ́gẹ́ bí ṣe sí ìran Yorùbá yìí àwọn èèyàn pọ̀ sí nínú ìbáadà nítorí pé Ramadan dé àwọn èèyàn lékún ní mọ́sálásí àwọn èèyàn lékún ní náfílà àwọn èèyàn lékún ní tìláwàtìl Qur'an àwọn èèyàn lékún ní ọrẹ títa Eh, kò sáburú ń bẹ̀ nítorí pé rọ̀mọ̀dọ́nù dé torí pé à ń sojú kòkòrò pé kí ládé ó lè pọ̀ bẹ̀tí ibi tí aburú wà ní wípé ọjọ́ tí a bá ti ṣe Eidul Fitr lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n lékún ní mọ́sálásí ni wọ́n máa padà sílé wọn lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń ṣe tìláwátìlù Qur'an wọ́n máa gbé kalẹ̀ kódà ẹni mi ẹni ẹni àbí àwọ̀ tẹ́lòmíì máa tẹ́ ọjọ́ kẹta Ramadan ló tó gbà fún olówó ẹ̀ kó tó gbà fún láti róhun tẹ́ sẹ́mọ́n tó fà wọ́n tẹ́ mọ́ látìgbà náà tí Ramadan ti lọ ọwọ́ akákò tó bí ọjọ́ kẹta ló tó gbà ìpé àṣà tẹ ọ̀ náà ni alukuran ẹlòmíì wọ́n nù dáadáa kódà nínú gan kò fẹ́ bá mu nínú gan fẹ́ pààyà mí rẹ̀ torí wọn kà mọ́ látìgbà náà ibi táburú wà nìyẹn táwọn èèyàn bá ti ṣe olóore ìmọ̀ jábọ́ lọ́wọ́ wọn eléyìí ò dáa ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kò rí ìsìláàmù sí kalẹ̀ lẹ́mọ̀ gbọ́ pé lágbájá ẹgbọ́ pọ́ ti kó ní ìsìláàmù wàlìyàn tó bìlà àdánwò ńlá ni eléyìí wá wọ́pọ̀ púpọ̀ jù torí páwọn èèyàn mọ̀ pàtàkì ká ṣiṣẹ́ eré ká sì dé mọ́lẹ̀ ká máa wá bá lọ bẹ́ẹ̀ ká máa bẹ ọlọ́run títí tá a fi pàdé ọlọ́run ọlọ́run bá wa nínú sọ́ràtù nìsá ìbáwọn sọ́ràtù nìsá ó rán àwọn òjíṣẹ́ ó sọ tírà kalẹ̀ rusulan mubashirin 165 rusulan mubashirin wa mundirin لئلا يكون للناس على الله حجة بعد الرسل àwọn òjíṣẹ́ kan bẹ́ àwọn òjíṣẹ́ kan bẹ tí wọ́n jẹ́ onírò ìdùnnú tí wọ́n onírò ìdùnnú àti olùṣe ìkìlọ̀ eh. nítorí kí àwíjàre má ṣe máa bẹ fún àwọn ènìyàn lọ́dọ̀ Ọlọ́run lẹ́yìn àwọn òjíṣẹ́ Ọlọ́run jẹ́ lẹ́yìn àwọn òjíṣẹ́ Ọlọ́run ìlànà ànábì sallallahu ta'ala alaihi wasallam in tá a gbàlérò ń bẹ̀ gẹ́gẹ́ mo ti ṣe ń tẹnumọ́ ni wípé kò sọ́nà kan tá lè gbà sí islam àfi kó jẹ́ pé àfi kọ́ sí ànábì sallallahu ta'ala alaihi wasallam lóòótọ́ làwọn ọmọ èèyàn kù síbi tá a kù sí tá a sì kù síbi tó pọ̀ jura ẹni lọ níbi àìdá ṣùgbọ́n gbogbo tá bá ṣe pátápátá tá fi fẹ́ fowójú orí ọlọ́run ní islam ló di di àtìfọ́síwẹ́wẹ́ rẹ̀ ànábì la gbọ́dọ̀ fi kọ́ sí nínú rẹ̀ ni ká ṣiṣẹ́ ẹ̀sìn ká sì dé mọ́lẹ̀ ká wá wà lórí ẹ̀ títa fi kúrò láyé ànábì sallallahu ta'ala alaihi wasallam ọdún mẹ́ta ó lé ní ogún 23 years òun ló fi gba alukur'an kò wọ 24 tó jìsọ́ lọ́n fi kúrò láyé ẹ kí ni ìbá máa wá sí nígbà tó jẹ́ pé kò sí kẹ̀kà míì tọ́lọ́run náà fún ló ti pé ló ti parí yẹn kódà bóyá ló pòsù kẹta tàbá padà sínú ìtàn tí àyà tó sọ̀kalẹ̀ kányìn tó sọ̀kalẹ̀ kìrìsì ọlọ́run bá ti kó láyé ìyẹn ni pé ànábì sallallahu ta'ala sallam ó ṣe islam dé òpin ayé ẹ̀ ó ṣe sọ̀láàtì dópin ayé ẹ̀ àwọn sọ̀láàtì ànábì ṣe kányìn sallallahu ta'ala alaihi wasallam pẹ̀lú ìnira nínú àìsàn tó lágbára ni débi pé wọ́n ń gbé òjíṣẹ́ ọlọ́run bá lápá lọ́wọ́ ọ̀tún wọ́n sì gbé wọn eh, ní apá ní ọwọ́ òsì wọ́n gbé wọn lọ síbi tí lọ́mọ́sáàsì ní orí mímbàrù débi pé ńgbà tí jùsí ọlọ́run bá tí wọ́n ń dákú lẹ́ẹ̀kíní lẹ́ẹ̀kejì bóyá lẹ́ẹ̀kẹta wọ́n ń sọ fún àwọn èèyàn wípé mórò àbàbákiri sọ́lẹ̀bì nas ẹ sọ fún àbàbákiri kí ó sì sọ́lá kó ṣáájú kó sì sọ́lá àbàbákiri náà kò sí sọ́lá tún yẹn ńgbà tó túnmọ̀ pé jùsí ọlọ́run bá ń bọ̀ ó ń tiraka láti máa bọ̀ òjúsí ọlọ́run padà wọ mọ́sálásí síbẹ̀síbẹ̀ kò lè nàró sallallahu ta'ala sallam tí wọ́n ti sọ́lá tún lórí ìjókòó sọ̀láàtù yìí ọ̀nà ló débi wípé ló débi pé ẹjá kí n táàkì wípé ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí ó pa sófò ṣe tẹ̀rí ládánwò tá a wà yìí ti oníkòrónà yìí nìsìn ọlọ́run bá ara ń bẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala kó lékún àánú ẹ̀ lórí wa tó bá mú eléyìn kó kó mọ́ fi mí rọ́pò mùsíbà ńlá ni mùsíbà tí ó jẹ́ wípé mọ́sálásí òkun tẹ́lẹ̀ kádàwọn orí olè tó dé mọ́sálásí kan tó ṣe dédé yàrá kan àbí yàrá méjì kò kún kò kún kò lérò kò tó di pádàwọn olè dé lásìkò tá à ń sọ̀rọ̀ yìí gbogbo sọ̀làwátò ọ̀rọ̀ wà àti kìí ṣe júmọ́ nìkan wọ́n ti ti ọ̀pọ̀ mọ́sálásí pa wọ́n ti ọ̀pọ̀ mọ́sálásí pa àmọ́ kò díwọ́ mítíìnì ẹgbẹ́ dúró kò dáwọ́ mítíìnì ẹgbẹ́ àti mítìnì àdúgbò àti ilé táwọn èèyàn ń gbé ilé ojú mẹ́jọ ilé ojúlé mẹ́jọ sórí táwọn èèyàn sì wọ̀lù kọlù ń bẹ̀ yàrá kan àwọn ní àwọn ní àwọn ní àrítímẹ́tì kan mọ̀ sí yàrá kan bàbá ìyá àtọmọ márùn ó jẹ́ èèyàn méje sóyé bóyá ń bọ̀ mí inú yàrá òun náà bóyá èèyàn mẹ́jọ pàápàá jùlọ nílùú Èkó bóyá inú yàrá ẹ̀ọ̀kan náà bóyá èèyàn mẹ́wàá ẹjẹ́ á mú méje seven times yàrá mẹ́jọ eh? fifty six ó ti ju jọ̀ọ́ náà mọ́sálásí lọ lẹ̀kùn àwọn iwájú ilé wọ́n jọ ń sí ni lẹ̀kùn ìkùlé wọ́n jọ ń sí ni eh, wc wọ́n jọ ń jókòó lépò kan náà ni gbogbo eléyìí ń lọ mítí àdúgbò ń lọ mo rí wọn bí tán ti ń ta ayò ayò mo rí wọn bí tán ti ń ta ayò kí wọ́n táwọn sọ̀pọ́tà náà wà ń bẹ̀ lásìkò kòrónà yìí náà ni wípé má ti kó odù yẹn eléyìí ní kókó má lọ bẹ́ yẹn táwọn eléyìí bá ti para wọn láyò àwọn míì ó tún jókòó masalasi sì wá di òfo ó lọ lọ́tọ̀ mùsùlùmí lọ lọ́tọ̀ kò sì kò sì kò sì múùfù ẹlòmíì nínú tó jẹ́ mùsùlùmí kò túmọ̀ sí kankan lójú ẹlòmíì ìlà sọ pé ànábì sallallahu alaihi wasallam ó ṣe sọ̀lá tó fi kúrò láyé ni sallallahu ta'ala alaihi wasallam nínú suratul asr odidi súra igan wal asr innal insana fi khusr ní àsìkò rọ̀lẹ́ àsìkò asr asr ìta mọ̀ yìí náà ní sáàmà pé asr tó bá ti dé kẹ́rẹ̀ mí ẹ̀bọ́ ànú rọ̀mbá sí wà ní rọ̀mọ̀dọ́ ni tí bá ti yóò ti mọ́ ọdún fún tòló bẹ́ẹ̀ náà nìgbésí tó bá tásìkò kan yóò mọ̀ fi khusr mo fi àkókò ìrọ̀lẹ́ àṣírí búra. ẹ̀bà kí ni ó máa ṣẹlẹ̀. dájúdájú ìyẹn bẹ nínú òfò. gbogbo èèyàn kí lẹ dájúdájú ènìyàn bẹ nínú. gbogbo èèyàn ni gbogbo èèyàn àti ìyọ nìkan kan kó báyìí. àyàfi. jínsù jínsù insan lẹ́gbà náà làyàfi ó ṣẹ̀ṣẹ̀ wá wáyé àwa ya yẹn ni mo fẹ́ ká lò nínú ìdánilẹ́kọ̀ọ́

Eh, òdodo ó kún ti mùsùlùmí so ìgbàgbọ́ pọ̀ rẹpẹtẹ tí èso dodo. agolo bọ́nfìtà tẹ́lòmíì mu ẹlòmíì dìsáìn ẹ̀ on ló ra bọ́nfìtà òun ló mu tán òun ló dìsáìn ẹ̀ padà tó fi sọ́dọ̀ lọ́hùn tí ó sì mọ̀ sínú yàrá ẹ̀ yóò sì débí kọ́ọ̀tì fẹ́nìkan láti confuse eh, onítọ̀hún pé ọ̀ ah, anílàákàyè ah, ni àbí igi tẹ́nìkan gbẹ́ tó gbé wọlé lọ àbí omi tí wọ́n gbé fún pé kó máa forí balẹ̀ fún àbí yẹtí yẹtí ṣéwù àtòká rẹ̀ àbí kàlẹ́ndà rẹ̀ tẹ́nìkan gbé síwájú níbi kíblà tí ń ṣe sùjúdù fún ṣéhù yẹn ṣe mọ̀ wípé gbogbo ilé pátápátá ó ti kúrò lábẹ́ ìlàlẹ̀dínà àmọ́nù ẹni àkọ́kọ́ ìran àkọ́kọ́ náà tó jèrè na àmọ́nù àwọn onígbàgbọ́ òdodo mú gbọ́ tí wọ́n sì ṣe iṣẹ́ rẹ̀ nọmbà 2 nìyẹn ìgbàgbọ́ tí ó tẹ̀lé ẹbá de sóra o mo tó fẹ́ lọ bí àyà kan ni o ní sátò ni o tí wọ́n sì ṣiṣẹ́ rere àyà 136 tí wọ́n sì ṣiṣẹ́ rere ó di méjì àwọn padàbọ̀ àbí tí wọ́n kéèsè mú gbọ́ ọlọ́ngbọ́ lásán torí pẹ́ ló mọ̀ sọ pé inú ọkàn nígbàgbọ́ wà táwa ló sọ fún ọ pé kéèsè inú ọkàn ló wà ṣe bí nítorí pé ìwò ò fẹ́ṣẹ́ ṣe ní fi mú ẹ̀rí yẹn wá àbí kéèsè bẹ́ẹ̀ ó ọkàn nígbàgbọ́ wà wọ́n ní òṣìṣẹ́ onírárá inú ọkàn nígbàgbọ́ wà bẹ́ẹ̀ ni àjọsọ yẹn náà ni iṣẹ́ tó wá kun yìí ń kọ́ ò ní í ṣe wọ́n bá ajábọ̀ fọ́lọ̀ tó fi mọ̀ pé yá ayọ́ alẹ́dínà àmọ̀nú. mo pè yín onígbàgbọ́ òdodo. ọ̀hẹ́ ta lọ́lọ́run pè onígbàgbọ́ òdodo gẹ́gẹ́ bí mo ti ń tẹnu mọ́ yàtẹ̀ kan ẹ wá gbọ́n tọ́lọ́run sọ lẹ́yìn wá gbà náà. ẹ gba ọlọ́run gbọ́ àti ìṣẹ́ rẹ̀. jẹ́ kálódé dárúbáwá yá ayọ́ alẹ́dínà àmọ̀nú àmìnú bìlà ọlọ́run ṣe isbat ìmánì fáwọn to ti gbàgbọ́ ló sọ pé yá ayọ́ alẹ́dínà àmọ̀nú ó fi rinlẹ̀ pé ẹ̀yin tí ẹ gbọ́ ọlọ́run gbọ́ lódodo àrọ̀tọ́lọ́run wàá sọ tó tẹ̀lé ni pé àmìnú that is command verb command verb in tó fi pè wọ́n ló fi pa wọ́n láṣẹ aminu billah E wá tún kà nísìn mo pè ẹ̀yin onígbàgbọ́ òdodo mo pè ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ gba ọlọ́run gbọ́ àti òjíṣẹ́ rẹ̀ ẹ dákun só takora wọn ni mo pè ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ gba ọlọ́run gbọ́ àti òjíṣẹ́ rẹ̀ àníwọ̀n pé kí wọ́n gbàgbọ́ tẹ́lẹ̀ tàbí pè wọ́n nígbàgbọ́ òdodo ẹ gba ọlọ́run gbọ́ àtàwọn òjíṣẹ́ rẹ̀ ẹ tẹ̀síwájú àti tírà yìí tí ó sọ̀kalẹ̀ fún òjíṣẹ́ rẹ̀ ẹ gba tírà ẹ gba àlùkùránì gbọ́ Àti tírà yìí tí ó sọ̀kalẹ̀ ní ṣíwájú. Àti tírà tó sọ̀kalẹ̀ sí ìsọ́gbì tàwọ́rá tàbí ìjìn kẹ́ ẹgbà pé tírà tó wá láti sánmà náà ni. Ẹni tí ó bá ṣe àìgbàgbọ́ sí Ọlọ́run. Àti àwọn màláíkà rẹ̀. Àtàwọn màláíkà rẹ̀. Àti àwọn tírà rẹ̀. Àtàwọn tírà. Àtàwọn òjíṣẹ́ rẹ̀. Àtàwọn òjíṣẹ́ pátápátá. Àti ọjọ́ ìkẹyìn. Àtọjọ́ ìgbèdà kìíyàmà. Ní pàápàá. Ní pàápàá. Ó ti ó ti sìnà ní sìnà tó ga ó dàbí ajá tó sọnù táwọn ìrìn gbọ́ fèdè ọlọ́dẹ mọ́ ẹ padà sí sọ́tò lásìr àwọn tí ó jèrè nígbà ó fòrọ̀ lẹ́ẹ bá dé ìlàlẹ̀ dínà àmọ̀nú. àyàfi àwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo àwọn tó jẹ́ onígbàgbọ́ òdodo tí wọ́n sì ń ṣe iṣẹ́ rere orí méjì orí méjì tá a dó sílẹ̀ kan nù. tí wọ́n sì ń gba ara wọn níyànjú sísọ òdodo. watawasaw bil haqq nípa òdodo nípa sísọ òdodo bí irú yìí tá à ń ṣe yìí

ẹnìkan sọ̀tàn ìjàpá lórí rédíò náà ọkọ̀ yẹn níbo sóyé ẹnìkan sọ pé ànábì wí ànábì ò sì wí nǹkan yẹn ẹnìkan sọ pé ọlọ́run wí ọlọ́run wí nǹkan yẹn nínú alukuran tí ó méjì fi ń wa sọ̀rọ̀ ó jẹ́ èrè kẹta ó jẹ́ ọ̀nà kẹta táwọn tí wọ́n gbà fi bọ́ nínú wa sọ wọ́n sì ń gba àwọn ènìyàn níyànjú láti ní ìfaradà. wọ́tà wá sọ́wọ́ bí sọ́bìr ẹlẹ́ẹ̀kẹrin nìyẹn wọ́n sì wá bá ara wọn sọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú sùúrù ibi tí hikima wà nù ibi tí hikima tó wà nìyẹn àwọn kankan wà tó jẹ́ pé bá a bá fẹ́ bá a bá ronú débi pé àfẹ́ gúnyàn àfẹ́ gúnyàn lára àfẹ́ sẹ́yàn gbogbo tó lọ́n sọ̀kalẹ̀ So ó ń bẹnú èèyàn ara ẹni àbẹ́bí ẹni àbólùsúnmọ́ ẹni àbọ́ọ̀rẹ́ ẹni tó ń ṣe nǹkan kan torí wà sí bẹ́ẹ̀ tí ń ṣe gan wí tí ń ṣe nǹkan kan nínú àwọn nǹkan tó jẹ́ pé à ń sọ pé kò tọ́ yìí àbí kò dáa àbẹ́ ẹni tó paṣẹ olóore tì àbẹ́ ẹni tí ò ṣe rárá débi pé ó ti wàá máa ṣe lọ títí dọjọ́ kú ṣùgbọ́n a mẹ́nubà torí nípa àtayé a mẹ́nubà kí n fún yín lápèjúwe oògùn tó korò a sì mọ̀ tu aláìsàn òun lára ni o a ní olóògùn bóò ló ti ń ṣe báyìí a ní olóògùn òun ní sì ń kérora kó tó lóògùn a ṣe wàhálà dókítọ̀ gan medical doctor a máa ṣe wàhálà lórí aláìsàn káláìsàn tó lóògùn tó bá wá kábẹ́rẹ́ àti so fọ́ sóyé ẹjẹ́ àti wéra wọn tẹ́lòmí ò tó gbàbẹ́rẹ́ bí yẹn bá dàgbà tó bí irú mi àbójú mi lọ ẹlòmí ò lè gbàbẹ́rẹ́ o ẹlòmí ò lè gbàbẹ́rẹ́ dr. ó sì mọ̀ tó pé àkọ̀rọ̀ á le tó báyẹ̀ kó tó ti jó ní tẹ̀ gbà eléyìí kódà gan ẹ̀ bá gbà tán sẹ̀ ní 50 yà ń bá wọ́n mọ̀ kó tó gba abẹ́rẹ́ bí wọ́n sì padà gba abẹ́rẹ́ náà ni ó tó fún lóògùn tó korò só dàbí ìso fọ́ tá a bá ń sọ fún yàn pé nǹkan báyẹ̀ ò dáa kò sí ìlànà orí kò sóró rẹ̀ ìmọ́lẹ̀ ẹ̀sìn islam tí ò sí láwùjọ ni wọ́n ti máa ń gbọ́ yìí sí bí àtakò kìí ṣe pé yẹn ni target àmọ́ torí pé àǹfààní orí rẹ̀ yàtọ̀ kí a mọ̀ ta fẹ́ ṣe ni ó ń bẹ nínú ọ̀pọ̀lọpọ̀ wa táwọn èèyàn máa sọ pé ká ṣe wá sí báyìí kódà ń bẹ nú àwọn àfáà wa ẹni tó jẹ́ pé kò sí lójú ọ̀nà kìtàbà àti súnà tẹ́lẹ̀ kò sí lójú ọ̀nà ìlànà ànábì tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà náà máa sọ èèyàn tó jẹ́ pé ń pèpè lónìí tí ò sí lójú ọ̀nà ìtẹ́lẹ̀ wàláyò láwùjọ lẹ Yorùbá tóun gangan kọ́kọ́ ń dúpẹ́ ara tiẹ̀ tí wọ́n ń wò pé ìgbésí ayé mi tí mo fẹ́ lò yìí ń fi sàlàyé ìsìláàmù gangan tó jòdòdò fáwọn èèyàn ni ó ń bẹnu àwọn èèyàn tí wọ́n ń ṣe olùmọ̀ wọ́n ń sẹni tó gbalẹ̀ ẹ̀kọ́ kéwú lọ táwọn náà ń dúpẹ́ ara wọn ná níṣáájú pé àà sóun lè dẹni tí ń sin lọ́wọ́n bàbá yìí mo mẹ́nìkan òun ti di kódà mo tẹ̀ tún mẹ́nìkan òun ti di ṣé gáúsù ni àmọ́ èyí tó dá mi lójú ni mo kọ́ dàm bàbá náà ti kó láyé kọ́lọ́bà ní kẹwọn bá sàlékún kẹwọn wọ́n wá jẹ́ onísúnà kan bélé wọ́n gbàgbọ́ yé súnà wọ́n tún gbọ́jọ̀ pọ̀lọpọ̀ ẹni tó kéwú lànà súnà lọ ìmáàmù jamiu ni gbogbo gbèsè ayé tó kù tí wọ́n lò wọ́n fi pèpè sí ojú ọ̀nà kìtàbọ̀lá àti súnà ni súnà tànábì ni sallallahu ta'ala sallam wọ́n ní oore táwọn rí yìí àwọn ò fọ̀n ká ní ah orí tó bá ku a drop of blood tí ó fi tẹ́mi ó fi bọ́ òun mọ̀ sọ wípé la ilaha illallah ó sì mọ̀ púrúfù ẹ̀ pé kò sọ́ba kan tó yẹ ká sìn àti pé ànábì muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ọba ni ó sì ṣe bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ gbogbo ibikíbi ó nítorí pé ńgbà tó wò tí sínú islam òun àdírẹ́sì yẹn 1000 òun àdírẹ́sì yẹn 5000 òun àdírẹ́sì yẹn 10000 lẹ́ẹ̀kan náà in in in Nigeria àti labroad lárákùnrin tí mo sọ yìí oníṣùgbọ́n gbogbo lòun sunkún lájọ́ tó ti gbà Islam tí wọ́n bá fi three months kéde ìpàgọ́ kan àbí lẹ́ṣọ̀ kan nínú rédíò nínú tẹ́lẹ́sì Islam dé yìí onítòun bá débẹ̀ èèyàn ní pé 100 ó lóun sọ pé òun dáràn ǹjọ́ olóhun tó sọ fáwọn èèyàn tí ó pọ̀ jù àwọn tóun ti sọ fún padà pé kò rí bẹ́ẹ̀ mọ́ ǹjọ́ olóhun tó rérò òun náà wà nọmbà òyìn ó wá in fact ní ọ̀yọ́ state inú mi dùn pọ̀ ọ̀yọ́ state ní láti sọ̀rọ̀ yìí skul tó tọ́ọ̀chì ní ọ̀yọ́ state yìí ọlọ́run ọmọ yìí skul náà nìbàdàn gbogbo wọn sọ àtàwọn àyè míì kí ló bí èrè tí mo jẹ yìí kò ní jẹ́ mi nìkan òun ló fa dáwà òun ló fa kánà mẹ́nuba bí tá a bá kù sí torí pé ńgbà táwọn èèyàn kan tẹ́nìkan bọ́ ń torí pé òun là tó dúpẹ́ fọlọ́run tí ò bá jẹ́ alábòsí láyé àtàkìyàmà ó yẹ kó sọ̀rọ̀ yẹn jáde ó yẹ kó pe àwọn èèyàn kí sẹ́yìn máa wá tẹ̀síwájú lọ títí tó fi dìgbà téèyàn náà tí ó kú láyé súrà yìí ta kàtán yìí la asr imam shafi rahimahullah wọ́n ní tọ́lọ́wọ́n bá sọ súrà mi kalẹ̀ tó pé suratul asr nìkan ní alukuran karim lakafatihum wọn ló tó gbogbo ayé nípa gbogbo ta ṣe gbọ́tán yìí pé ó tó gbogbo ayé lẹ́yìn náà wàlàwù dáàmù dáyàn náà mumin tẹ́nìkan máa sọ pé múmin lòun olùgbàgbọ́ òdodo lòun wàtàrà kàlàmọ́là sọ́ọ̀lì ha tí wọ́n fi ṣe rí lẹ̀ kàṣọ́lá àwọ̀mí sọ́lá wọ̀zàká ọ̀síyàm ọ̀hajj kìí ti sọ́lá ẹ wo òǹkà mùsùlùmí by name nílẹ̀ yorùbá ẹjẹ́ àwọ̀ mélòó ní sọ́lá nínú wọn tó ń pé èyàn mélòó èyàn ẹjẹ́ ń sọ pé èyàn tí èsì sọ́lá nínú ilẹ̀ Yorùbá mọ̀ sọ yíò a mọ̀ rí bí 70% tí èsì sọ́lá tù rárá ẹjẹ́ ń dájọ́ lórí 60 ó kù 40 àbí a mọ̀ rí 25 akíkàndá kan sí ó kù mélòó ó 15 bó ṣe rí nù gbogbo ẹni tó bá fẹ́ ṣe ìwádìí ẹ̀ tó bá fẹ́ ṣe experiment ẹ̀ kò sí in fact mọ́ àdúgbò kọ̀ọ̀kan ni ká ti ṣe so ká sì wà dákẹ́ kí n sọ pé torí pé mi ti là lórí ọ̀rọ̀ ta yé àdámọ̀yàn ni kóhun ti rọ́nà ọ̀la kó dọ̀ọ́bò torí pé ń rò pé tí n bá tètè kí sáwọn èèyàn tó sì pé èèyàn mẹ́fà àbí mẹ́jọ náà wọ́n fẹ́ mú wọ́n mọ̀ tún lè mọ́ mẹ́mí náà tí mo kọ́kọ́ rí yọ́kọ̀ yanjú tara tiẹ̀ àmọ́ ń pọ̀rọ̀ aláàmọ̀rẹ́ àlùkìámọ̀ wà láì gbogbo èèyàn tí yẹn bá pè ní ó jèrè tẹ́ bá ṣiṣẹ́ yẹn in tó fi yá pè lẹ́nu èèyàn nìyẹn tí ò fi yẹ ká ṣe sùúrù pé ń jẹ nǹkan yanjú tèmi náà táyé ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ àfẹ́ni tó bá súnmọ́ yàn pẹ́kípẹ́kí lè ń tètè sọ fún pa táyé pé so ti rí fọ́ọ̀mù báyìí so ti gbúrò uh, níùsì báyìí ẹjá tètè ṣe o ńgbà tí tàbí kìámọ̀ òdìtẹ nìkan lọ́wọ́ àwọn tètè mọ̀ tarabọ̀ wà mọ̀ pé bí anábì sallallahu alaihi wasallam wà á ń zẹ́rẹ̀ àṣírọ̀ takal àkàrọ̀bí pé àwọn ẹbí rẹ̀ nígbà tí anábì ó tún sọ̀rọ̀ nínú hadith ó ní ibda bi nafsika rí pé o gbọ́ lọ́wọ́n bá gbọ́ o sì dún ní mọ́sẹ́ rí thumma bi man ta'ul wọ́n mú jú táwọn ti ń bẹ lábẹ́ tiẹ̀ náà èèyàn wá kí ṣe sọ́lá àwa ní mùsùlùmí ni a ní abdulrasaq ni a ní miftah ni a ní idris ni a ní suleiman ni kí ṣe ṣe sọ́lá wàlẹ̀yàn billah àwa ní mùsùlùmí ni kí ni quality ìtàbálá rẹ̀ tàbí sọ pé mùsùlùmí ni èèyàn kì yọ zaka àwa ní mùsùlùmí ni ìmọ̀ bóyẹ̀ bá ń ráyà inú sátù taubá ni zakatu nìkan tẹ́yìn ò yọ ó pààyàn lọ́jọ́ gbẹ̀rẹ̀ alkiyama wá àti ìtàwà ò síbi pé ń gbé wa o sáà ti yọ kọ sì bèèrè lọ́wọ́ àwọn ẹni ọlọ́run ti bá ń bẹ láyìíká rẹ̀ pé ẹ dákun àwọn àwọn náà ní kéèyàn fún sàká kéèyàn sì fún wọn tó bá jẹ́ pé nítorí ti mọ ojúṣe tó yẹ kó ṣe ó ti bèèrè lọ́wọ́ àwọn olùmọ̀ ṣùgbọ́n èèyàn wáyọ̀ sàká ọlọ́run yóò mọ̀ yóò mọ̀ yóò mọ̀ àléhà fi náà jahannam ọlọ́run tún dákọ̀ náà jahannam tó pé yòó zaka ẹ̀dàkùn mùsùlùmí lómi mo fẹ́ tẹ̀ sí tọ́pìkì kan lórí zaka ilé yóò mọ̀ jẹ́ empowerment kí rọmùdánù yóò tó lọ pẹ̀lú ògo èèyàn kìí ṣe siam inú ramadan la wà yìí èèyàn ò bá wa kópa kí ramadan tó bẹ̀rẹ̀ ló ti sọ pé màá gba 15 15 tó gbà báyìí ó síwọ́ ni ó jẹ́ ọ̀sán fọ́jọ́ mẹ́ẹ̀dógún tó kù ni ẹ̀dàkùn sọ́lọ̀ bala fi ń sàwàdà kò ṣàìsàn kò ní dọ̀rúra kan tó lè mú yẹ̀mọ́ sí siam wà hajj àbíyàn tẹ̀ wà lágbára hajj ó ní àṣẹ́rí gbogbo ohun tó jọmọ́ bí wàhálà báhùn òun ò lẹ́mí ẹ̀ kò lẹ́mí ẹ̀ láì ṣàìsàn ẹ̀mí ẹ̀ ni ò ní yẹn pé kò lákìdá rẹ̀ fa innahu la yutabaru hina idhi mu'minan a lè pe ní mumin lẹ́yìn wọn àgbà náà iṣẹ́ eré èyí tẹ́yàn dún ní mọ́ òun náà ni ó jẹ́ ẹ̀sìn gangan o ńlá fi lọ síbi pé ká tẹra mọ́ iṣẹ́ eré o kárí pá iṣẹ́ eré sí ká sì dún ní mọ́ ìdí ẹ̀ ni wípé anna faraidullahi azza wa jal innama furdat ala dawam ọlọ́run pa wá láṣẹ nǹkan àfi kó jẹ́ pé nǹkan náà a sí lọ gbére táti kú ni wọ́yẹ̀ làhábù min al-a'mali lillahi ta'ala òun náà sì ní iṣẹ́ tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí jù kama fil hadith al-qudsi wà máa takọ́rọba ìláyà abdi bí ṣe àhábù ìláyà mímọ̀ tààrọ́tuhù àlẹ́ ọlọ́wọ́n bá sùhánà wàtàálá ó ní ẹrú mi ò ṣe iṣẹ́ kan tí mo nífẹ̀ẹ́ sí jù tó wá kọjá tí mo sì lọ́rìn àlè lórí lọ náà dé ti ẹlẹ́ẹ̀kejì anna hadi nabi sallallahu ta'ala alaihi wasallam almudawamatu ala وأن حديث أيها وعائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا عمل عملا أثبته كان بباسي سكا nínú sẹ́ẹ̀sì yóò dè mọ́lẹ̀ yóò máa ṣe lọ ìtumọ̀ àtìbátà ni yóò máa ṣe lọ wàkẹ́ẹ̀nà àlàyé ẹ̀tún ni nínú àdíìsì kan náà ìdánáàmà mínà lẹ́ìlì ọmọrù tó wá jẹ́ kó jù sí ọlọ́wọ́n bá ṣe tẹ́másùn tí wọ́n jí lóru àbí àìlera ṣẹlẹ̀ sí wọn sallallahu ta'ala sallam salla mina nahari isnatay ashrata raka rawahu muslim wọ́n wà kí rọ́kà méjìlá lọ́sàn ó túnmọ̀ sí pé mọ́kànlá ni wọ́n kí lóru nítorí pé kò sí wítìrì lọ́sàn òjíṣẹ́ ọlọ́run wà sọ di méjìlá láì ṣe pé ọ̀ràn èèyàn ní nǹkan أن الأعمال الصالحة التي يداوم عليها صاحبها أحب الأعمال إلى الله تعالى وإلى رسوله صلى الله عليه وسلم iṣẹ́ tí mọ́mí ní òdòdó dún ní má kí o mọ́nú Ramadan nìkan torí pé àwọn òbádùn lọ́ ìfẹ́ Ramadan bẹ wọ́n pọ̀ àwọn náà pọ̀ jù ní mùsùlùmí àwọn tí a máa sùn lọ ní Ramadan gbogbo oṣù tó kù láti dòlòkádà títí tó fi dé ṣàbánù míì òní sílọ̀ ọwọ́ ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ ń fi mú Islam iṣẹ́ tí èèyàn dúnni mọ́ jù yẹn òun Ọlọ́run nífẹ̀ẹ́ sí jùlọ àdíìtì ìyàwó Aisha radiyallahu ta'ala anha ó wá ń bẹ̀ wípé ahabul amali ilallahi adwamuha wa in qal Imam Bukhari ó gbà wá iṣẹ́ eléyìí tó tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù tí tààfi parí iṣẹ́ tààfi parí ayé wa wà in qal kódà bó kéré ẹlẹ́ẹ̀kẹrin anna man fata òṣèmìnà àmìlà àmàlì lẹ́tì ìdáwò màlíà iṣẹ́ tí kíyàn sì ti tẹra mọ́ tó bá bọ́ fún yàn ò sọ hébà láwọ̀kọ́dọ̀ ò afẹ́kẹ́yàn ò san kìí sọ̀rọ̀ yàn Umar bin Khattab radiyallahu ta'ala anhu inú ọ̀rọ̀ tán gbà wà látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam náà qal man fata shay'un min wurdi aw min ọwá kàǹkan náà láàrin ìgbà tó sì sọ̀látù fàjírì tán láàárọ̀ àti sọ̀látù zuhur fàkà annama qara'ahu min layli ẹ̀san pé ó kà lóru náà wọ́n san fún nínú àwọn àǹfààní táwọn ọmọ jẹ níbi àwọn nǹkan wọ̀nyí àkọ́kọ́ ni dawamu tisol kolbi bi khaliki ọkàn wà pẹ̀lú ọlọ́run bá ní gbogbo ìgbà ọlọ́run ní wà mọ́ yatawakkal Allah fa ẹni tó wọ́gbára ọlọ́run nìkan ti tó ẹlẹ́ẹ̀kejì ta'ahudu nafsi an-nafsi anil-ghaflati wa tarbudiha ala luzumil khairat ẹ̀mí náà ó ti di yóò ti di nǹkan tó bá iṣẹ́ rere rẹ̀ tí ò ní lè fi ilẹ̀ mọ́ kọ́dà yóò máa sàásùn ẹ̀ yóò máa lálẹ́ ẹlẹ́ẹ̀kẹta annaha sábàbun li mahabbati Allahi ta'ala lil abdi iṣẹ́ tá a dún nímọ̀ yẹn yóò ṣokùnfà kọ́lọ̀ àbá kó nífẹ̀ẹ́ ni ẹlẹ́ẹ̀kẹrin annaha sábàbun li najati mina shada'id èyàn wọ́n máa là níbi ìṣòro nígbà tí ṣòro bá dé pípa tiẹ̀ náà pin tagarada ẹlẹ́ẹ̀karùn-ún anaha tanaha sọ̀yìnbá anilfawaish yóò mọ já ọyàn èèyàn kúrò níbi àwọn ìbàjẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ yìí pé inna sọ̀láàtà níparí ayà tún tí eléyìí inna sọ̀láàtà tanaha anilfawaish sọ̀láàtù máa jẹ́ kéèyàn ni ó fi mọ kéèkì tó bá lé nikún sọ̀láàtù tọ́lọ́nù tó bá lé nikún àjẹ́ pé sọ̀láàtù tarẹ̀ tí wọ́n gbé lókènu ọ̀rọ̀ yìí ọ̀pọ̀ rẹpẹtẹ jù báyìí lọ ibi táàkùn ti dá ilé ìdúró ní kọ́lọ̀n kójú sáǹfààní fún ẹni tó sọ àti tó gbọ́ kájẹ́rẹ̀ láyé àtàkìyàmà subhanaka allahumma